adáwọ̀ fún ọlọ́run ọba tó lára ta ọlọ́run ọba tí ó tún sọ wá bíi. àfàrà ṣàlàyé wọlé amagbo tí yóò sì sí nǹkan kan gbà náà tó jẹ́ mọ̀tò ṣàlàyé mi ti yóò máa jẹ́ wípé òun ni khaliqu nígbà tí ó sì máa fi lọ́wọ́ òun ni al-mudabbir nígbà tí ó sì mudabbar mọ̀lọ́pàá láyé mi ti òun ni sayyid nígbà tí ó sì àwọn ohun tí ó lò sí yáda rẹ̀ lórí ṣé ẹgbẹ́ nǹkan tí mo sọ yé wọn. sọ ìwà máa ń kọ́ ni kọ́ wà máa ń kọ́ ni kí wàá la màlúù. ó ní ìtumọ̀ líle dẹ́dà ṣẹ́jọba ó ní ìtumọ̀ dídé àjẹ́dà nígbà tí ò ṣẹ̀dá tí ẹ bá gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn yé lo fa. kó sí lọ́nà àwọn kí ló mi ba? ayesan larubawa nígbà tí ìwà tí mo fẹ́ ṣe sọ ìwà rẹ̀ tẹ́ ti jẹ́ yorùbá bó wà láwàá ṣe báyìí. èbó mà ní òkè kí mọ̀ sí yorùbá. naam. naam. òkè wọ́n lọ́lọ́run ṣe nǹkan lánàá àbí. ẹ̀dá mi ta ni ó ràn apá lọ́wọ́ ta ni ó bàa ọ̀yà tọ́ yìí àwọn tá à ń sọ yìí wọ́n ní àtàsálísọ olùfìlímọ́dé mọ̀tẹ́nì sálàyé mi tiẹ̀ nítorí kó má bàa àtakò àwàlíyà ọlọ́run sálàyé mi tiẹ̀ kó má dàbẹ́ ni wípé bọ́ọ̀lù ń ṣe jẹ́ awúwálù nǹkan tó yàtọ̀ sí náà jẹ́ awúwálù tó tiẹ̀ bá a nìsí ṣùgbọ́n kì í ṣe wípé kò láwọn àròyìn yẹn tó tiẹ̀ nìsí ó kàn nígbà tó bẹ̀rẹ̀ sí ni máa lò tí yẹn bá wo ìbáàrọ̀ tó wà ń bí yìí ohun tó jọ nù síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ nkìlá hu maana rububiya la marbub wa maana al-khaliqa wala makhluq sóti kò sí makhluq ìyẹn bọ̀ wájú yìí wáyé pé ókè tó bá rí bẹ́ẹ̀ ìgbà wo wá ní makhluq bẹ̀rẹ̀ ìgbà wo òhun ni kí kọ̀ rẹ̀ ti ń jẹ́ òhun ni àwọn marbubun ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ mo rò pálá yìí mi ti ah, sheikh um, ibn abil iz nínú sharh wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ẹ jẹ́ sáré ka ọ̀rọ̀ wọn kan ká lè gbọ́ nǹkan tí mo ń sọ yìí dáadáa. wọ́n ní laysa ba'da khalqil khalqi istafada ismul khaliqa wala bi ihdathi al istafada ismul bari. so قال الشيخ ابن عبد العز ظاهر كلام الشيخ أنه يمنع تسلسل الحوادث في الماضي سأترى يا بعض ظاهر كلام الشيخ أنه يمنع تسلسل الحوادث في الماضي sọ̀rọ̀ يا ti تو انتو هاني tó ntọ́ تو يقول صحيح wọn nìyẹn torí kìí sì gbà ló tó di báyìí tó túmọ̀ sí pé ìròyìn yẹn wà ní ọ wà pẹ̀lú ẹ̀ ọ wà lọ́dọ̀ rẹ̀ sálàyé mi tí ó ní ìròyìn yẹn jàre síwájú kó tó dẹ̀dà sálàyé mi tí ṣùgbọ́n nígbà tó wáá dá wọn àríyásáàrù ìròyìn yẹn káàkiri àríyásáàrù rẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ti lò sálàyé mi tí yẹn mọ̀ wá jẹ́ pé ọlọ́run bá ní àwọn fátúrọ̀ kan tó kàn ní ìròyìn yẹn tí kò lò wàhálà náà sọ fún yìí dáhà sóyè báwọn ní ìtàbùkù ọlọ́wọ́n bá nìyẹn láàkì àwọn tó máa ń sọ̀rọ̀ yìí náà wọ́n ní nǹkan kan tí wọ́n fi ń gbé lẹ́sẹ̀ tó yẹ ká mọ̀ torí jọ́tà bàbá rẹ̀ wọ́n pàdé hadith kan wà ní Sahih al-Bukhari Imran bin Husayn ló gbà wá hadith yẹn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí pé àwọn ará Yemen wọ́n wá bá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n dé wọ́n ní jìnnàta jìnnàta fakọ̀ hafidí àwa bá ọ àwa kọ́ńkọ́ ẹ̀sìn ẹ̀sìn láfẹ́ abẹ́ lágbóyè ẹ̀sìn lórí ẹ̀ láfi wá wọ́n dàbí àwa tá à ń bẹ láyé nìsín tòjọ́ bí tá a fẹ́ ló bẹ̀ ni wọ́n ní wáyé na alaka awùwalè hàgà làwọn afẹ́ bí wọ́n léèrè wípé kí ni ohun àkọ́kọ́ nínú àlámọ̀rí wọ́n ní anábà muhammad sallallahu alayhi wa sallam ó wá dáhùn ó ní káàna lọ́hù ọlọ́wọ́n bọba tó láàrẹ̀ gà ń bẹ walam yakun shay'un qablahu walam yakun shay'un qablahu nǹkan kan ò síwájú rẹ̀ bẹ́ẹ̀ ìwáyà yẹn wà ní Bukhari ẹni tó bá ń sọ̀rọ̀ Bukhari ẹni tó wà lọ́wọ́ hadith wò seven four one eight yóò rí bẹ́ẹ̀ seven thousand four hundred and eighteen ṣé wàá yìí wáyà mi wà tó sọ wípé wàlámùyàkùn ṣẹ́yìn màáhù nǹkan kan ò sì wà pẹ̀lú ẹ̀ ntẹ́mi kò lè balẹ̀ ìwáyà mi sọ pé wàlámùyàkùn ṣẹ́yìn ọ̀wáyìrò kò sí nǹkan kan àyàfọ́ wọn nìkan sálàyé tètè wákàánà àrùsùwò alẹ́lùmá àlẹ́hàrà ṣe rẹ̀ wà lórí omi wàkàtà bá fi dékiri kulla shay gbogbo nǹkan lọ́kọ̀ sínú dékiri wa khalaqa samawati wal ardh ìwáyà mi sọ pé thumma khalaqa samawati wal ardh ṣùgbọ́n mi ta fẹ́ lónìí kí á lọ́ọ́rù ọlọ́wọ́n bá ń ولم يكن شيء قبله، لم يكن شيء قبله ìkùn kọbìlà hù لكن لم يكن شيء náà bẹ́ẹ̀ kọ́ láàkín lámù yakùn ṣe ìkùn máa ṣìkàlì wa. tí ó ti ẹni sùn ó túmọ̀ sí pé òun nìkan ní bẹ́ẹ̀ kò sí nǹkan mi kódà bó tiẹ̀ níròyìn ajẹ́dà kò dẹ́dà kò tí ì yẹ yín báyìí torí pé lábúyá kò ń ṣe ìhùn máa àwò sáà ń dọ́gba tí mò ń sọ yìí tọ́yì ìyẹn wá já ìṣìta lulẹ̀ torí àwọn tí wọ́n fẹ́ dọ̀rọ̀ rú ìwáyà máa àwò òní wọn jókòó tì tàbí ọba yìí òun nìkan náà ni kò sí nǹkan mi sàǹkì ìwáyà méjèèjì ìṣìkà lù wà mẹ́ ṣé bẹ́ẹ̀ ni kọ́ torí pé yóò máa túmọ̀ sí wípé kasali sọlifìlì máa ń yẹn kò ní lọ yọmtẹlẹ sókè yẹn nìsí torí tí à ń sọ ni wípé àwọn àwárí tá a lè sọ pé lè là kọ̀kọ̀ ẹ̀ mo rò wálá yẹn mi ti ṣùgbọ́n nígbà tí anabi sọlá aléwájú ọ̀sálàmù sọ wípé kí á nà lọ́hùn alábíyá kò ń ṣe wọn kọ́bìlà kù tí ìwáyà mi ni wípé alábíyá kò ń ṣe wọn máa kù tí ìwáyà mi sọ pé alábíyá kò ń ṣe wọn mi ghayruhu subhanahu wa ta'ala tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pé hadisi yẹn yóò tako ohun tá a ṣe takọ̀rọ̀ rẹ̀ tako ní àfihàn àdìsúná ìjàmá sálàyé mi fi tọ́yì ṣẹwárí jàwáàbù ọ̀rọ̀ yẹn ó wà ní inú sharhu ti ibùn abdulaziz àwọn tá a bá ní sharhu yẹn ní kálọ̀ kan màá kàn sọ kò lásọ̀ rẹ̀ fún wa ntọ́jọ́ pàtàkì ká sọ ní wípé torí ìjọ tá a bá ẹni tí ó lọ mú hadith wá fún wa tí ó wà ní sọ̀rọ̀ ìwáyà wà lámúyà kún ṣe ń kọ́bla kù yóò kàn sọ̀rọ̀ ìwáyà wà lámúyà kún ṣe ń máa sẹ́gbàá kò sínú ọ̀hárọ̀ jọba tóyè alákọ̀ọ́kọ́ ó ní wípé hadith yìí hadisa ẹ̀yọ̀ ṣoṣo alẹ́ bá Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ ọ̀rọ̀ yẹn fi majlis wahid kìí ṣe hadisa tí ó tà á dada tó yẹ kí mo yọ ṣẹlẹ̀ nígbà báyìí anábì sọ báyìí ó tún ṣẹlẹ̀ nígbà báyìí anábì sọ báyìí hadith yẹn aṣíwò yẹn yọkùn náà ṣàlàyé mùtí ìwáyà yẹn dẹ̀ wà ní Bukhari wọ́n lọ pa àlàyé mùtí tọ́yì tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé nínú àwọn aláfòkù alifáàrún mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yọ̀kan làwọn ènìyàn sọ̀rọ̀ So sọ́tì ẹ̀yọ̀kan ló sọ torí pé hadithi yẹ ó sọ fí majlisin wahid àti hadithati wahidati kò tá a lábùdá tá a dà tó bá tá a dá dà ní a ní pé ajẹ́pọ̀sọ ilé ìgbà yẹn ajẹ́pọ̀sọ mi gbà mí. sóye aláwọ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé nínú nǹkan tá a mà tí ò sí iyèméjì bẹ̀ nìkan àwọn rìwá wọ́n máa ń gbà hadithi wá bil ma'ana wà riwayatu bil ma'ana jaizatu gbígbà hadithi wá pẹ̀lú màánà sátúmọ̀ yìí túmọ̀ padà ọlẹ́tọ̀ kéèyàn ṣe ìhtifà ala ìfàdù nàbí sallallahu alayhi wa sallam òun ló dáa jù ṣùgbọ́n kò sí iyèméjì bẹ̀ wípé wọ́n máa ń da hadithi wa pẹ̀lú máàlì torí májèlésì ẹ̀yọ̀ kan sàábì yóò sọ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sálàyé mi ti yóò fi lárúbáwá gbé kalẹ̀ sàábì mi náà sọ nítòsí òní yàtọ̀ síta àkọ́kọ́ ṣùgbọ́n ìbára òun ní jẹ́ kankan náà ó túmọ̀ sí wípé riwayatul hadith bil ma'na jaizatun qur'an lè yẹ gbà wá bil ma'na sálàyé mi ti èèyàn máa ń sọ al-Qur'ani bí láfùrù yìí wà màánà pẹ̀lú láfùrù rẹ̀ ìwà ọ̀dà àti ìtumọ̀ rẹ̀ sọmọ́ wa sọ pé o ti bí ọlárúbáwá kọ́ wa ní alihamudulilahi rọ́bìlì alami kọ́ ní alihamudulilahi rọ́bìlì awali sọmọkẹ́ àti alami ẹ mọ̀kẹ́ rọ́bìlì alami alami àti awali mi kankan náà ni ìkan mọ́kànkà sárọ̀ kan ìkan sì jẹ́ jámọ̀ sáàyè só ti yẹ nìsí mo máa sọ yìí pé rárá èmi kankan náà ìtumọ̀ kan náà ló sì túmọ̀ kò sí wàhálà alhamdulilayi rabbil alamin ẹ jẹun fún yín ní àpèjúwe mi nínú àwọn nínú kìrọ̀hátì kìrọ̀hátì ní pọ́blẹ́mù tó ní pọ́blẹ́mù tó wà pọ́blẹ́mátìkì tó kìrọ̀hà alhassan albasiri ó wà problematic nítorí wípé alákọ̀ọ́kọ́ náà kọ̀ọ̀kọ́ bá rọ́sìmù mu lọ́pọ̀lọpọ̀ ìdí tí wọ́n fi ka nínú àwọn àlùkòrò àti sábà ní ọgbọ́dọ̀ ká lórí irun sọ ti ẹni sìn kọ̀ọ̀kọ́ bá rọ́sìmù mu sálàyé mi ti ìyá kayọ ọbadú wà ìyá kayọ sáà ẹ rí i pé gbogbo àwọn kọ̀ọ̀rọ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wà kò sẹ́ni tó ọbadú ṣùgbọ́n ìyá ka yọ ọ̀bàdú wà ìyá ka yọ sàá téèyàn bá wo yọ ọ̀bàdú ó lè lọ sálàyé bá nínú àbúdù ni a ti sọ pé yọ ọ̀bàdú mo rò pálá yẹ mìtì ẹ̀rọ mọ́ṣíkìlà àti dè báyìí torí irú àwọn nǹkan báyìí alákọ̀ọ́kọ́ kò tà wá tààrọ̀ ẹlẹ́ẹ̀kejì kò bá rọ̀ sí o àwọn bọ́kà ọ̀rọ̀ aṣọ yẹn yóò kéré o yẹn kéré o àwọn tó tóbi wà tẹ́tẹ́tẹ́ bá jọ ọ̀rọ̀. ẹwù gbà eléyìí tó ń fẹ́ bẹ̀ tẹ́ o sálàyé méjì àwọn ibi tó ti change nǹkan mi ìtàn pátápátá wa wal ma'lum tí o ṣe tí kò sí méjì bẹ́ẹ̀ ni Al-Hasan al-Basri laysa sahabiyyan lẹ́yìn sọ̀hábì tábà sọ pé gba kùránì dàrẹ́ ti lẹ́nu Ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà àwọn kìrọ̀ á ti àwọn nǹkan tó tí ẹ jẹ̀ sí dáadáa kìrọ̀ àlẹ́ mi kìrọ̀ Al-Hasan bàbá yìí Abu Amir al-Basri yìí. oníṣẹ́lá àmùsù kò fẹ́ sí yàtọ̀ lọ́lọ́ títí mbẹ́ àfàwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n Al-Hasan al-Basri tiẹ̀ ló fẹ́ yàtọ̀ jù rabitali ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn afọ́gbà sálàyé mi wọ́n sì sọ pé tó bá lè ka lórí irun irun rẹ̀ jù bàjẹ́ wọ́n ka lórí irun ṣùgbọ́n àwọn tó lálàáfíà náà wà mbẹ́ sálàyé mi àwọn tó lálàáfíà wà mbẹ́ torí pé a rí mi pé ànábì kà bẹ́ẹ̀ nínú àwọn ìwàyà tì mí nínú àwọn tọrọ áàtì mí tàbí nínú àwọn àhàdíìsì tó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam mo rò pé àdọ́gba tí mo ń sọ yìí ni tí mo fẹ́ lọ bẹ̀ ni wípé nítorí pé àwọn àlìfáàbù rẹ̀ àti àwọn ìtumọ̀ mí yàtọ̀ tí ò ṣe déédéé ohun tí àwọn kẹrọ àtọ́ta wa tá lọ́dọ̀ àwọn afọ́gbà ṣáájú ọ̀gá tí mo ń sọ yìí ìyẹn jẹ́ ti al ṣùgbọ́n hadith yorùbá mi màánà wọ́n hadith wa pẹ̀lú màánà ṣé bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé rìwáyà àwọn ará wí sí ìṣẹ́yẹ́ kí gbogbo wọn ẹ̀mọ́rọ́ ọ̀bọ̀n Hussein náà ni sọ́la yẹn ti sàábẹ̀ yẹn ò tí sábà sọ pé níta nẹ́bi sọ lọ́dọ̀ ẹ̀mọ́rọ́ ọ̀bọ̀n Hussein lélẹ̀ ọ̀sọ̀ ilé lọ́dọ̀ Abu Hurairah ẹ̀mọ́rọ́ náà ni gbogbo hadith yẹn madaru alhadith òun náà ló forí sọ sọ́la yẹn ti àrọ̀ níbi àwọn alìjámọ́ni sì wà wọ́n wá béèrè béèrè òun náà ló forí sọ mọ̀rọ̀kọ́ àlàyé mi ti ibi tí yàtọ̀ lọ wà ní pé kana Allahu walam yakun qablahu shay'un walam yakun shay'un qablahu ibi gbólóhùn yẹn nìkan náà ni yàtọ̀ tó wà nù hadithi ajẹ́kẹ́lẹ́ àṣàk wípé àwọn àrọ́ wù yẹn gbà wá pẹ̀lú máa ọ̀rọ̀ yẹn di mélòó bá wọn mo fẹ́ jẹ́ àmàdé ni o kí lálá ara ọ̀rọ̀ àlàyé tí mò ń ṣe kí lálá kọ̀ọ̀kọ̀ náà hadith ayọ̀kan ni kílẹ̀ ẹlẹ́kejì wọ́n máa ń gba hadith wa pẹ̀lú màánà tọ́yì gbogbo ẹ̀ láàrin nínú lọ́dọ̀ ibùdó àbí ẹ̀yìn sọ̀kọ́ kan sáré ṣe kíni fún wa tọ́ba wa rí bẹ́ẹ̀ ẹlẹ́kẹta wa rí tó wá ti rí báyìí a jẹ́ wípé ẹjẹ́ á lọ wo àwọn hadith anabi wa sallallahu alayhi wa sallam mìíràn láfúrú wo nínú àwọn àlùfáà lórí àlùmọ̀lẹ́wìyà lọ́wọ́ bá láfúrú tá anabi lóhùn omi sáàjọ mi yẹn ìjọba bá láfúnù tó lò níbò míì mú òun láàárọ̀ jáhà nínú àwọn àlùfáàmù yìí sálàyé mi ti pa àyàfi tó bá ṣe wípé aríkó tó lo àwọn àlùfáàmù yìí náà nínú àwọn hadithu mi sáàjọ mi yẹn sẹ́ńpẹ́ láfúnù mẹ́ta ló wà mí yìí sí tọ́yìn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé àná alẹ́ wàlẹ́ wàsálàmù lo mẹ́tẹ̀ẹ̀ta nínú hadithi mi náà tó fi sọ̀rọ̀ ńkọ lọ. àbí ẹyọkan nínú rẹ̀ lónìí òyìnbó mi tó fi sọ̀rọ̀ ńkọ lọ àbí méjì sáájú nǹkan tí mo sọ yẹn yé ma ṣé anamisọ́lá alẹ́ wa yóò sọ́lá ma irú àwọn lámúyàkùn ṣẹ́yìn kọ́bílákùn lámúyàkùn ṣẹ́yìn máyàkùn lámúyàkùn ṣẹ́yìn omi ṣé mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ó lò níbò mi àbí kò ló mẹ́tẹ̀ẹ̀ta ń bò mí ó lò méjì inú ẹ̀ níbò àbọ̀lù ẹ̀yọ̀ kan ń bẹ̀ níbo sáà ti bọ̀ bí yé àwọn afá wa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ torí mi sá afá kọ́ lóde mi ló dá afá. tọ́yìn àwa rí wípé anábà Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ Allahumma anta al-awwalu falaysa qablaka shay'un. ilé ọlọ́yìn wọn àkọ́kọ́ kò sí ìdàgbà tó sọ̀rọ̀ àgbẹ̀. sálàyé mi tẹ́lẹ̀ sí i ó túmọ̀ sí wípé wàlámúyàkùn shay'un qablahu hàdà sáàbìtò fi hadithin àhà tó sì lálàáfíà sọ́sì ẹ̀rìnsì tọ́yì ọ̀yà lámúyàkùn ṣe olùmọ̀ọ́yàwó àtẹwọ́ ìlú àwàtì àárín hadithin kankan tá a lè fi gbé lẹ́sẹ̀ pé ànábì ló ń gbólóhùn yẹ nípa ọlọ́run ní hadithin ajẹ́ wípé àárọ̀ dáhà lámúyàkùn ṣe olùmọ̀ọ́yàwó àlá ọ̀rọ̀ ìrìn so ti bá ní sùn táwọn bá mi sọlá yìí bẹ́ẹ̀ ni so tẹ́lẹ̀ tó bá sọ hadith yẹn fún ẹ tó bá ní lámìá kò ṣe ìwọ̀n máa rò ó ní oyè wípé rárá lámìá kò ṣe ìwọ̀n kọ́bìlà fún ọ̀làlẹ̀ gbáralé torí òun ló ṣe ní ní ohun tí àlẹ́bí sọ nínú hadith mi tó náà ṣe lálàáfíà olùkọ́rọ̀ ọ̀yẹ́ kó tẹ́ àbáyé tó bá wá rí bẹ́ẹ̀ ẹ já wa padà síbi ohun tí àbá wa sọ gẹ̀gẹ̀ ọlọ́run ọmọ ọba tọ́lá rẹ̀ ga laisa ba'da khalqil khalqi istafada ismul khaliq kìí ṣe lẹ́yìn tó jẹ́ jàkà làwọn àríkà àsọlọ́mọba nínú ròyìn yìí tí ò lò láti jọ yìí ìgbà tó ti lọ yìí ó ti wá di khaliq sọ́ọ́tì yẹn nìyí rọ́jù ló fi ṣe fáwọn jàmíyà àti Mu'tazila síbẹ̀ náà yẹ ọ láàkì ohun tó wọn náà sọ tó bá ṣe wípé láti pọ̀tà sálísòlì fìlímà bí ni àjẹpọ̀ ẹsẹ̀ tiẹ̀ náà kàn wọn náà rọ ẹsẹ̀ tá a bá sọ wípé kì í ṣe lẹ́yìn tó jẹ́ dàtán ló ṣe é ṣe fara láì fi àkọ́kọ́ sí ẹ láì sọ pé láì fi gbà sí jíjẹ́ dàrẹ̀ yẹn lásán kéjì bàbá yìí torí nǹkan kan bẹ a ó yẹ kí n fi nǹkan kan ẹlẹ́kẹrin kí n fi kún ọ̀rọ̀ yẹn ó ní kí àwọn tí wọ́n wá bá nípa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n làwọn wá béèrè awali hada al-amr <coughs> sọ̀rọ̀ hada al-amr ni pé hada àti al jẹ́kí máa rí fa. sọ̀ṣẹ́ Abdullah àtàwọn afáàlú ìwà ìpè ní tí wọ́n wá béèrè ń pa nípa alamu tàwa eléyìí tọ́lọ́run dá ní ọjọ́ mẹ́fà sálàyé mi ti ẹ rí wípé àyìnàkùn làtàkùrọ̀ nàbí ládé kọ́lákọ̀lì ọkọ̀ fíyà òfin wàtọ́jà àdúnà láwùú àǹdáàdà dálíkà lọ́bùrà àlàmì ẹ rí pé àyà yẹn tábà kà sísàlẹ̀ sálàyé mi ti ara ah, yẹn mo fẹ́ sáré jẹ láti fakọ̀dọ̀ ọ̀hún náà sábẹ́ àsàmàwá ti في يومين وأوحى في كل سماء أمرها وزين الدنيا bóyá ká wá lo eléyìí gbà náà wípé ayé àárọ̀ uh, fi إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ọlọ́wọ́n bá yín lẹ́ni tó dá sánmà àti ilẹ̀ ní ọjọ́ ọjọ́ mẹ́fà bọ́tà bá wo àyà tàfẹ́ kalẹ̀ kan àwọn àyà yẹn kan tẹ̀lé ra wọn dárí kọjọ́ mẹ́fà náà ni o sọ́lá yẹn mi ti torí pé lẹ́yìn tó sọ yẹn akọ́dàrọ̀ fi àkọ́wá tó bá rọ̀kà fi akọ́dàrọ̀ fi àkọ́wá tó ha fi àrùbá àti àyà ẹ̀rí kẹta bá hà di ọjọ́ mẹ́rin papọ̀ mọ́jọ́ méjì jọ́ mélòó ló máa jẹ́ jọ́ mẹ́fà wọn bá láyé mi ti kì í yẹn ni wọ́n wá béèrè nípa ẹ̀ mo rò pa láyé mi ti tó bá ṣe pé yẹn ni wọn wá béèrè ń parẹ a lè túmọ̀ àwọ àtẹwọ ìrùkù tí ó lọ. sọ nínú nǹkan tó wà ní alámi eléyìí tá a mà kò sí kankan ní ẹgbẹ lọlọ ńlá rẹ. sọ yẹ ibà yẹn ni sí torí pé kò sí iyèméjì ń bẹ wípé ó ti dáhùn ẹ̀dá kan kó tó dá sánmà àtìlẹ̀ ìgbà tó dá sánmà àtìlẹ̀ ní alámi eléyìí tá a wá dé. mo rò wá láyé mi ti ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbà náà fi padà fi sí ní pẹ̀lú pé fún màkọ́lá kọ́ ìwáyà mi sọ pé wà kọ́lá kọ́ samawati wal ard sọ́la yẹn tó bá jẹ́ pé yẹn kò sí wàhálà níbi àwọn àlùfáà mi kò sí èṣù ká wàhálà yẹn mi ti nítorí wà bẹ́ẹ̀ ni pé alámi ilé ìta wà tá a mọ̀ yìí kọ́lá àkọ́kọ́ ńtọ́ lọ gbọ̀gbọ̀ dà tí ò dá nǹkan kan ṣáájú ẹ̀ àrùsù ṣáájú ẹ̀ omi ṣáájú ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ti rí bẹ́ẹ̀ ajẹ́ wípé kò sí wàhálà torí pé tí wọ́n béèrè lànà ìdá ẹ̀dá pẹ̀lú àfihàn náà kò jẹ́ mẹ́rin ṣé tí mo sọ yẹn tó yẹ wá báyìí ta ló lè sọ mẹ́rẹ̀ ọ̀yà. naam mi gbà ó yẹn lànà mi ti sọ̀rọ̀ yẹn. tọ́ ọba ti gbà ọ ìgbà kúránì nìyẹn o torí kúránì kan tó kù yìí ẹni tí mo fẹ́ fún náà mọ̀ ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. alákọ̀ọ́kọ́ yẹn ò complete ẹ̀ majlisun wahid ni ni ó tún kún kankan. bá ń gbé alibọ́dọ̀ ayé dàkútà ayé tó lè sọ bó bí kò ní pé mẹ́rin mọ́ bá mú kò sí àtọ̀ láàrin tiẹ̀ ẹ sọ̀rọ̀ hadisa bí hadisa yẹn kankan náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni bá a ti sọ̀rọ̀ àmàkà lọ a ti sọ̀rọ̀ rani lé yóò fẹ́ lọ wọ́n yóò fẹ́ jẹ́ mi nígbè máa ọlọ́run pé tọrọ fáìn náà ẹ já padà síbẹ̀ láìsà bá dà kọ́lùkẹ́ kọ́lùmí ìsàfáàdà sí mọ́ kọ́lùkọ́ kì í ṣe wípé lẹ́yìn tí ọdẹ́dà tán lọ́wọ́ á ní orúkọ adẹ́dà ó túmọ̀ sí wípé adẹ́dà lò láti àkọ́kọ́ bọ́lá wọn bá ṣe já kọ́kọ́ bẹ́ẹ̀ náà ló já dẹ́dà kó sì fi ìgbà kan gbọ́dú dé láti máa dẹ́dà nítorí lálàáfíà lè débi wípé òòlì wa máa kà á kọ́ wá sọ wípé ìgbà báyìí lọ́lọ́ bẹ̀rẹ̀ sí ni máa dẹ́dà sọ fẹ́ sọ̀dọ̀ àtọ́lọ́ náà ti bẹ̀rẹ̀ ẹni tó bá mọ ìgbà tọ́lọ̀ ti bẹ̀ ìgbà sì níyì tí ẹ̀kọ́ lọ́n ló dágbà ìgbà òkọ́ lọ́wọ́n bá sínú ọlọ́wọ́n bá làkọ́kọ́ ìgbà gángan ọlọ́run dà ní àsìkò ó dà ní. sálàyé mi ti sọ́ọ́sọ́ ìgbà tó dásìkò náà àbọ̀ fẹ́ mú ìgbà tó lópin ìgbà wo lópin ìgbà ní àná débi bí àwọn àmọ̀ òpin ìgbà nígbà tí ń bọ̀. èdè àpò sáájọ́ kan tí mò ń sọ yìí náà wàláàrí èyí dáhùn ìlúbàrí yẹ sàfà àdásímọ ìbáàrí mo ti túlẹ̀ kan láwù máa rògbò bí yá wàlá máa rò ìtumọ̀ rògbò bí yá ìtumọ̀ rògbò ní alimalik almutasamif almuslih azayif ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin ni rògbò kò sínú alimalik ẹni tó yẹ kó wọn lọ nìkan almutasamif ẹni tó ṣe kó wọn lọ darí gbogbo nǹkan almuslih ẹni tí máa tó nǹkan ṣe wọ́n sẹ́yìn ọ̀gá ọ̀gá ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ gbàdọ̀ mi mẹ́rẹ̀ ìtumọ̀ mẹ́rẹ̀ ìyá rẹ̀ ara àtúmọ̀ rọ́bà. tó bá rí bẹ́ẹ̀ ajá wípé a máa ròyìn ọlọ́run ìrùbùbíyà bílá bíjá yàtì wọlé àníhàyà sọlá yẹn mi ti láyé lè sọ pé bàbá yìí ló bẹ̀rẹ̀ kí ó sì lọ pè sọlá yẹn mi ti eléyìí tó túmọ̀ sí wípé àwọn mọ̀tòbáàtì tẹ̀kọ́ ní wàhálà mọ̀tò àwọn mọ̀tòbáàtì yẹn ọlọ́mọba ọba tó láàárẹ̀ ga ló wọn ó ń bẹ̀ síwájú ọlọ́run bọ̀ ọba tọ́lá rẹ̀ ga ni ó jogún wọn nígbà tí wọ́n bá tán tó bá yẹ pé ntẹ́ yàn túnú kò ní sí mọ́ṣíkìlá gbọ́dọ̀ pàdé ayé mi ti láti ṣe yàtọ̀ láàrin ajẹ́dá àti ntọ́dá ìyàtọ̀ ọba fẹ́ fi àsìkò sí kékeré ìgbà báyìí ni dídá wọn bẹ̀rẹ̀ ìgbà báyìí ni títàn àwọn ọ̀jẹ̀ ó sì yẹ kí tí wọ́n bá ti tán ìròyìn ẹni ọ̀dá wọn náà ti tán ìròyìn ẹni tó dá wọn náà nígbà tó jẹ́ pé bàbá ẹni dídá wọn bẹ̀rẹ̀ ìgbà yẹn yìí náà ni ìròyìn tiẹ̀ náà ṣe kíni o lọ bẹ̀rẹ̀ lànà ń ta ọ̀lànà. mo rò pọ́nrọ̀ kó ti yé abá wọn mi fẹ́ já pẹ́ lórí rẹ̀ mọ́ ni o tó láti sàwọn àlàyé yẹn sẹ́yìn. wákàmà annahu muhyi al-mawta ba'dama ahya istahaqqa hadha al-isma qabla ihya'ihi kadhalika istahaqqa isma al-khaliqi kọ́bìlà ìṣà ìhè. yẹ bó ti jẹ́ pé ọlọ́run bọ́ bàtọ́ láàrin ga òun lọ́ba tí jí òkú dìde lẹ́yìn tó dìde. mo rò kálá yẹn dìde. ìṣàhàpọ̀ hàdà lè kọ́bìlà ìṣà síwájú kó tó jí òun dìde náà ọba tí wọ́n jókòó dìde. tí ó ti rẹ́ nìṣó kẹ́ẹ́ ṣe pé gbàtọ́ wá jí wọn dìde tán lẹ́wàá sọ pé gbàyẹn ló wá nínú ìyẹn báwọn àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ á kọ́kọ́ gbá àwọn yẹn tí wọ́n ti kọ́kọ́ sọ pé àwọn kí wọ́n rí mọ̀tẹ́sílà láti bẹ̀rẹ̀ àti jàmíyà sóti ẹni sùn كذلك استحق هذا استحق اسم الخالق قبل إنشائه bẹ́ẹ̀ náà ni orúkọ yìí ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí ó sì ń jẹ ó sì ní síwájú kó tó bó ṣe jẹ́ pé nígbà tó bá pa wọn tán ṣe é pé yẹn tó dènà sí síwájú dídá wọn muhyil mawta náà sára yẹn ti bẹ́ẹ̀ náà ló ti jẹ́ ọjọ́ pé òun náà ní ọ̀ọ́lẹ̀ kọ síwájú kó tó dà ó pa kíní yẹn ó pa omi yẹn iná kíní omi wọn à láti ó ti pẹ́ ókè ókè hàn bọ́ ipa náà ẹjọ́ sinmi. àwọn omi omi náà kù. ẹ̀dá sí ọ̀rọ̀ yẹn sóyè wa wà ní ìsìn ìyẹn máa túmọ̀ sí wípé àmọ̀ ìgbé ọlọ́wọ́n bá muhyil mawta ní fil azali kì í ṣe ikú ẹsẹ̀ bẹ̀rẹ̀ sóyè àwa àlejò torí pé yuhyi wa yumit sọ́là yẹn ti wala yakunu hadha al-wasf ma'luman hatta yakuna ahya al-mawta à ń sọ yí pé ìròyìn yìí ò sí fọlọ́ nígbà tó tó jókòó dìde ló tó bẹ̀rẹ̀ sọ́là yẹn ti ṣùgbọ́n àkà ìròyìn yẹn sí ara àwọn àròyìn ọlọ́run ọba tó láàrin ga tó jẹ́ pilẹ̀ sóyè o gbogbo nǹkan tá a kà yín ara nǹkan tá a ṣàlàyé sẹ́yìn síbẹ̀ ní abíyẹ̀ kọ́ onídàálíkà nítorí wàá jẹ́ gbogbo ń tà ń sọ yìí orí bẹ́ẹ̀ ìbẹ̀yẹn wàá dá ti mọ̀ sáwọn àlàyé mi díẹ̀ díẹ̀ kátó wàá bọ́ síbi àlàyé tó kún eléyìí tó tẹ̀lé wọn ni kọ́lákọ̀lù kọ́lùkọ̀lù ẹ̀yìn mi hi ọkọ̀ dàrọ̀ ọlọ́run akọ̀ ọ̀rọ̀ kádàrà nìyẹn bí ọ̀rọ̀ kádàrà sí nìyí agbọ́dọ̀ sọ dáadáa tọ́ra àwọn fẹsẹ̀ kọ́ ń bẹ̀ yọ̀rọ̀ ká dára mo rò pàlà yẹn lòtí nígbà tá a bá níbẹ̀ ṣùgbọ́n ẹja sọ̀rọ̀ lórí eléyìí náà. láàyè tàbí annahu ala kulli shay'in qadir ohun tó jó rí ni wípé ọlọ́run bọ ọba tọ́lá rẹ̀ ga alágbára ni lórí gbogbo kan ìyẹn tẹkùnrin irun ni fún kankan tó ti sáwájú kí nìkan náà ta ló lè sọ. So? wàlá aṣáyà ayọ̀ jésù mo ti fún yín koran tẹ́lẹ̀ mo fún yín ní tíra àwọn ti parí bákan fún yín ní koran nílò ṣùgbọ́n gbà mo ti fún yín ní kẹtẹ́lẹ̀ ẹ jẹ́ fẹ́ lórí ti ti fún wàlá aṣáyà ayọ̀ jésù dhalika bi annahu ala kulli shay'in qadir nítorí ó bẹ̀rẹ̀ ní pé ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan wa kullu shay'in ilayhi faqir ya ayyuhan nasu antumul fuqara'u ila Allah gbogbo nǹkan olóbùkátà sọlọ yóò kó bùkátà rẹ wá sọ́dọ̀ lọ wa kullu amrin ilayhi yasir gbogbo bó ṣe wulẹ̀ kí nǹkan padà kó ṣe tó bó bá lọ abọ́ rẹ̀ ọ̀dọ́ ọlọ́wọ́n bá ní padà wá forí sọ. sálàyé mi ti la yahtaju ila shay'in kò bùkátà sí nǹkan kí ni ìyẹn jọ nínú tá a jọ sẹ́yìn. àdìsàn kankan sẹ́yìn tó jọ mọ́ bá wọn. ọ̀ọ́lẹ́ fún mi làkà àjà mo fún wa ní kékeré ní kankan ọlọ́run ti kára àkànjẹ́ ó làkàtà àwọn sábà sáàkà lọ xẹ́rọ̀ láàyà sáájú ilé aṣẹ́yìn kò bùkátà sí kankan gbogbo tó bá ṣe ó ṣe fún wa nítorí àǹfààní wa kì í ṣe wípé nítorí wípé àárín nǹkan tàbí sàn fún àbá ní kankan tó a fẹ́ gbà mbẹ àbí ó ní kankan tó fẹ́ gbà mbẹ náà láyé saka ní ìṣe ìwò yẹn náà jọ kankan ní tó ti sáájú láyé saka mi ti ìṣe ìwò wàlá aṣọ àbí ìlòwò a ẹ̀yìn èèyàn wà fúnwọ́ sàmì ìlọsí òun lọ́ba ti gbọ́ gbogbo nǹkan ọba ti yé gbogbo nǹkan sẹ́ẹ̀rí níbí kótó nípa kúrò ń bẹ̀ kan bẹ tí Sheikh Al-Albani yọ alẹ́ wàhálà lọ́ọ̀yẹ̀ tí wọ́n sọ nínú tààlẹ́kù tààlẹ́kù yẹn ló wù mí kásáré ká tába ti wá ká á wà bọ́ síbi yìí torí pé gbogbo eléyìí sẹ́wọ̀n kó sáwájú tuntun tá a kàn ń sèdí sáájú ó kàn á kíá dà rẹ̀ ìdílé e, ní sáré ká ṣé o tíra kan wà bẹ́ẹ̀ ta ló mú tọjọ́ rẹ̀ lé sọ́n lónìí ok ẹ jẹ́ قال الشيخ ابن ماني رحمه الله تعالى يجيء في كلام بعض الناس أما كان معويا ومن سويقي وهو على ما يشاء قدير وعني سويقي وهو على كل شيء قدير تقوى عن تاكاتنسي وني وليس ذلك بصواب إلي يوم ولي بل الصواب ما جاء بالكتاب والسنه ohun tó lálàáfíà òun ni nǹkan tó wá nínú al-Kitabu wa Sunnah eléyìí ti ṣe wa huwa ala kulli shay'in qadir ìyẹn ní al-Qur'ani gbé wa òun là níbà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ wa li'umumi mashi'atihi wa qudratihi torí kí màṣẹ Ọlọ́run ó kó gbogbo nǹkan sínú bóyá burú ni àbí kò lè kó lónìí min indillah èyí kàn yanu gbàgbà kó fa burú ti sọ lọ́run mo rò pálá yé mi ti ṣùgbọ́n àti dáadáa àtàyèjá nǹkan kan ò lè ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ọlọ́run ọba ọba tó láàrin ká wọ́n wá sí pé kò bá mọ̀ ṣe ààrẹ lọ. torí pé ìyẹn ó tún máa ṣe kéèké sálámà kan ìyẹn ó tún máa ṣe ó níbi tágbára rẹ̀ dé ẹ máa wo nǹkan kan bẹ̀ tó ṣe kéèké ara diplomacy tó máa dá wàhálà alẹ̀ lọ́dọ̀ àwọn àlè ó pàápàá àwọn alágbára yìí ó ní spy àwọn german spy yìí sẹ́yìn pé àwọn international kìíní wà tó pé iṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ ni pé kán spy at international level ni o tẹ́gbẹ́ lómìn ni wọ́n lè wà nàìjíríà tí ó wà àwọn gbogbo àṣírí ìjọba nàìjíríà àti gbogbo ogun tí wọ́n ní àti gbẹ̀ǹkà tí ó lẹ̀ ó lè wà lára sójà nàìjíríà tí ó sì dọ̀gá náà sí mímọ́ yóò dẹ̀ mọ́ fún amẹ́ríkà ní kọ́míṣọ̀n nípa gbogbo ìjọba nàìjíríà. Only one central bank tẹ́kí gbogbo finances nàìjíríà ni wọ́n pátá ní ọmọ àjọgbọ́n tí wọ́n ní sára yẹn mi ti bí russia ṣe wà yẹn wọ́n ní ó láwọn tó ń ṣiṣẹ́ fún lamẹ́ríkà tó ń spy fún gbogbo bí development America ṣe ń lọ wọ́n fún lọ́wọ́ àwọn amẹ́ríkà náà ní gbogbo àwọn dual káàkiri kò síbi tí wọ́n ti ní àwọn tó ń spy fún wọn mo rò pàdé ayé mi ti kí ló fà á tí wọ́n fi ní spy bọ́ ẹ jẹ́ mú nǹkan tí wọ́n fẹ́ mú amẹ́ríkà àti russia wọ́n wá dìpọ́tì àwọn èèyàn kọ̀ọ̀kan kó lù wọn láìpẹ́ kí ni nítorí pé wọ́n ń spy sálàyé bìtẹ̀ fún ìlú mi nínú ìlú wọn tí wọ́n sì mọ̀ ṣe àyèmá wọn yẹ sáwọn akẹ́kẹ́ original sọ àbí original sọ original sọ torí ẹ̀ka fi ní àdánù ṣùgbọ́n ká ní wọ́n lè mọ̀ ní wọ́n àwọn náà wà máa kẹ́ wọn bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á sẹ̀fẹ̀ kí wọ́n ṣe àwọn nǹkan kan tí ó jẹ́ ọ̀rọ̀ fún wọn láti fìyà jẹ wọn wà ní ìwúlẹ̀ dípọ̀tì wọn. síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n lè gbá wọn mú jíjẹ́ kọ́ rọrùn fún wọn láti ṣe àwọn nǹkan kan yẹn ṣé kò mọ̀ ṣe àwọn àbí àbí òṣèlú wọ́n fẹ́ torí pé tí wọ́n bá rí àwọn nǹkan yẹn ṣe wọ́n ní rí wọn mú. mo rò pálá yẹn tuntun ṣùgbọ́n wọn fẹ́ràn rẹ̀ wọ́n sì yọnu sí torí àìyọnu sí ló jẹ́ kí wọ́n gbá wọn mú kí wọ́n sọ wọ́n sẹ́wọ̀n. ìyẹn ló gbé ìgbà tí mo sọ yẹn ó yẹ wà máa fọ́ sóyè ẹsẹ̀ tí mo sọ ń sè sóyè wa tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọmọ ọba tó láàrin ga alágbára ni lórí gbogbo nǹkan èyí kankan ò sì ní í ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run ọba tó láàrin ga tí yóò mọ̀ bóyá dáadáa báyìí dá torí pé ká ní dáadáa ló mà kó má burú à ń tàbùkù ẹ̀ mo rò pálá yẹn mi ni a sì rò pé a fẹ́ ṣàfọ̀mọ́ fún un tọ́yìn wọ́n ní fìlà àfàǹdì àhìnlẹ̀ ẹ̀dínzàlì sẹ́lẹ̀ yìí ó yà pàṣẹ ọ̀rọ̀ àwọn Mu'tazila alladhina yaquluna inna Allah subhanahu lam yurid min al-abdi wuku' al-ma'asi ọlọ́run àwọn ọ̀gá kí ẹrú ọmọ àdéṣe ọ̀fẹ́ sálàyé mi jẹ́ kò sì gbálẹ́ rò bal waqa'at min al-abdi bi iradatihi la bi iradatillah wọ́n ní ẹni tó bá ti dá ẹ̀ṣẹ̀ irọ́ dára rẹ̀ ni kò sí ní tó kọ́ ọlọ́wọ́n bá ń bẹ̀. sọ́la yẹn ti ìyẹn ló fà á tó fi jọjọ pé n tó ṣe yẹn ọlọ́wọ́n mọ́ gbà á mú lórí ẹ̀. ẹ dẹ̀ gbọ́ mi yẹ o ṣé ẹ rí àwọn èèyàn wọ̀nyí tá a bá ẹ mọ̀ kébi nùsùsù tá a bá ti débi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sẹ́ńpẹ́ lọ́dọ̀ ọmọ ẹ̀ṣẹ̀ kúfùrù ni ó jà sí kúfùrù ni ó jà sí o mọ̀tẹ́sílà tó ní mọ̀nsílà báyìí náà mọ̀nsílà sẹ́yìn ọ̀rọ̀ ilé ayé ní sọ̀wọ́ tó bá dọ̀ọ̀rùn mọ̀kànlá tó fi náà rìn ní o. tó ti yẹ yí báyẹn sẹ́ńpé mọ̀tẹ́kìbùl kẹ̀mí ọ̀rọ̀ yín dàbí mọ̀tẹ́sílà mọ̀nsílà báyìí náà mọ̀nsílà sẹ́yìn kìí ṣe mọ̀mìnì kìí ṣe kẹfẹ́ ṣùgbọ́n ní ọ̀run mọ̀tẹ́kìbùl kẹ̀mí ọ̀rọ̀ lọ́dọ̀ mọ̀kànlá tó fi náà sọ yẹ báyẹn ní sìn wọ́n lè sọ fún yín pé ẹ̀ṣẹ̀ ní lòdì lẹ́ṣẹ̀ wọ́n sì mú àyà wa ní sọ́ọ̀tù lè àyà sọ́ọ̀tù lè jẹ́ ìyára mi létí. bàmọ́ yá sí láha ọ̀rọ̀sọ̀lá fàyín aláhu nàárọ̀ jahannama khalidina fiha abada wọ́n ní yá sí lọ́lọ́run sọ̀nà kò sọ́kè wà má yóò ṣèké. bàmọ́ yá sí láha ọ̀rọ̀sọ̀lá nígbà tí sẹ́lọ̀ tó ti sẹ̀ránṣẹ́ ó fàyín náà aláhùn náà rọ jahannam iná jahannam ni ọwọ Ọlọ́run tó wá fi ọọlì yìí náà fi yá sí ó tó fi abàdá sí. àwọn ànìtọ́ bá rí bẹ́ẹ̀ ẹni wọn bá ti dẹ́ṣẹ̀ ó ti gbà pé ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ ni àwọn àti kọ̀wárí jù níbi màálù alimọ́dúnì nǹkan kan náà ni wọn. mo rò mi ti yé ẹni tó bá ti dẹ́ṣẹ̀ lọ́dọ̀ wọn torí pé ìrọ̀ ọ̀dà rẹ̀ ló fi dáa ọlọ́run ọ̀ràn ìgbà tó ti fi rọ́ọ̀dà rẹ̀ dáhùn ó ti kìfì ó ti kò ṣe mùsùlùmí má kìí wá ṣe kèfèrí láyé lọ́dọ̀ Mu'tazila ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tọ̀hún ó ti jáde bó nù ẹ̀sìn ṣùgbọ́n nàti ìjà lọ́rùn lọ́dọ̀ àwọn méjèèjì kankan náà tó bá dọ̀rùn yọ̀wọ̀ náà gbére nítorí pọ́lá ti sọ pé kọ́wá lè yí nàfi ha abàdà ẹ dàkú sọ̀rọ̀ yín ẹ yé wa báwọn ṣùgbọ́n bò láti sáyà yẹn láti bọ́ lọ́wọ́ wọn. bàbá yá sí láha wa rasúlà àwọn tọ́lọ̀ sọ kì í ṣe táwọn gbà lérò. mọ yá sí láha ẹ̀ẹ́dì bọ́lá wọn bá tún fi ẹni tó ṣe ànábì sílẹ̀ jù. ẹni tó ṣe lọ́rọ̀ wa rasúlà àwọn òun lẹni tó ṣe ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ fi asúlì ìsà láti fi asúlì ìsà láti ẹni tó ṣe lọ́rọ̀ tó ṣe ìránṣẹ́ ọlọ́run níbi ìpìlẹ̀ ńtọ́lọ̀ fìràn kí ni ìpìlẹ̀ ńtọ́lọ̀ fìràn ránṣẹ́ àtàwọ̀hẹ́ ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú ìmọ̀ ọlọ́run lọ́kàn fàyínà láhùn náà rọ̀ jahannama khalidina fiha abada ó bá ń sọ ń bẹ̀rẹ̀ sára yẹn tàbí máa ṣe àfihàn àṣìṣe ìrìnsà kí ṣe máa ṣíyà àwọn dùnúbù kéékèèké tí kì ṣe ẹ̀rọ mo rò kọ́lá yẹn mi ti. ẹ̀yin ọmọ ẹ̀ lè ga o lọ́sọ̀. ẹ̀yin obìnrin ẹ bọ́ sẹ́yìn lọ ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ kó bẹ́ẹ̀ leave that place come here come here come here. ẹ jọ sí ọ̀rọ̀ mi yẹn sọ yìí wá bá àwọn ẹjọ wọ́n ní wọ́lẹ̀ hàdà yakúlù ahadùláàlì ọ̀kan náà àwọn tó ti sọ nínú wọn sọ pé záàmà yahulu wọ́n máa ń yakúlù bí kọ́ òlìhì anẹ́ni máa ṣíya min kọ́dọ̀ yìí lọ́wọ́ إن كان حقا ما يقول فلم قضى حد الزنا وقطع كف السارق. ولي بزعم اليهود àjẹ́ àdàràdà ó wà má yà kó olùbẹ̀ kọ́ ọ̀rọ̀ yìí ẹ dákọ̀ ẹ̀ tó mọ́ mọ́ yẹn wá kó mọ́ mọ́ yẹn sọ́dọ̀ kúrẹ́ zahara yìí yà kó olùwò ẹ dákọ̀ gbé ọmọ yẹn bá ń gbé ọmọ yẹn kó lé abẹ́ bá ń gbé sítáà.

ó yẹ kí ẹ ti máa bí ẹ ti ń kọ́ lórí o ó lè ká akọ́nù máa yà kú tó bá yẹ pé ní ti ń sọ yẹ òdodo ni pẹ̀lú ìmọ̀kọ́bọ̀ hajjasuna kí ló dé tó sọ wípé ẹni ọba ṣe sìnà tó sì jẹ́ kọ̀tọ́ rẹ̀ ó tún wá ní hajj kalẹ̀ kí ló dé wákọ̀tọ́ tó sì tún ń gé ọwọ́ olè ṣé ọ fẹ́ ṣàbòsí fún un kódà ó ṣe gbé yẹn kalẹ̀ nígbà tó ṣe wípé òun náà ló ní kọ̀dọ́ òun ẹ̀ṣẹ̀ tó dáa tí ẹ ti rí ká lọ tẹ̀síì nìyẹn ṣùgbọ́n àwọn afọ àdáadáa wọn dáa púpọ̀ Abul Khattab rahimahullah fi bayani al-haqqi was-sawab náà wà ní qalu fa hal fi'lu al-qabihi wọn ni tó bá jẹ́ pé gbogbo ń tẹ̀ wí ó bá rí bẹ́ẹ̀ ṣé ẹjọ́ yà á lè sún náà sọ ni wípé ṣíṣe ń tí ọ̀bà mu táwọn kan ní ẹ̀dá ń ṣe ọlọ́run tó gbà yẹn náà lérò ni. sálàyé mi ti ṣé mi ti dàrú àyè ara àwọn ojú ẹlẹ́kejì mo ń lọ kà kọ́ọ̀lù fàáfàálù ìbáàdí wọ́n sọ wípé ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ tẹ́ bá rí gbogbo nǹkan mọ̀rọ́dọ̀ ọlọ́run ṣé iṣẹ́ táwọn ẹ̀dá bá ṣe náà ṣe mọ̀rọ́dọ̀ ọlọ́run. فقلت ما من خالق غير إله الأبدل mo wá sọ fún yín kí a kò sí ẹlòmíì kò sí ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba tó láàrẹ̀ ga ọba tó ṣe pé òun ló gbangban jùlọ nígbà tó ti jẹ́ pé ìbádùn lẹ pè wọ́n tí ó sì sí ọlọ́run míì lẹ́yìn ẹ̀ ajẹ́kùn náà ló dá iṣẹ́ wọn ṣé ẹ ti bá nǹkan tó sọ yìí bá rọ́jù nìyẹn kọ̀rọ̀ yẹn wọ́n ní pé àfọwárò lè bá bi kọ bí ìbéèrè ṣé ọlọ́run bọ́ bá tọ́lá rẹ ká sóun ló dá yẹn náà mo sọ fún ọ yín pé àkọsẹ́ lèmi ti ń dẹ́dà yàtọ̀ sọ̀rọ̀ sáájọ́ mi yín wọn. ok kọ́ọ̀lù wọn ní kí tó bá sọ pé kọ̀sẹ́ lèmi ti máa ń dẹ́dà àfọlọ́hùn tó sì ti jẹ́ pé iṣẹ́ tẹ̀dá bá ṣe ẹ̀dá ni só ti yín wọn ohun tí adẹ́dà bá ṣe ni kì í ṣẹ̀dá láàfin gbọ́dọ̀ pa Al-Qur'ani lẹ́jà tọrọrọ lọ ṣèpàdéjà ló sọ gbàtẹdẹdà yẹ kí ṣẹdá ọ̀rọ̀ rẹ̀ lè dẹdà sáájọ yìí nìsí sẹyìn Al-Qur'ani kalamullahi a gbọ́dọ̀ sọ yìí pé Al-Qur'ani ń tọ̀nà já bíbẹ́ ẹ̀kọ́ ó ti fò lọ. sọ̀rọ̀ ní yí wọn bá wọn nítọ́lọ́mọ̀ bá adẹ́dà bá ṣe ìgbà tó ti jẹ́ pé ẹni tó ṣe ìṣẹ̀dá ohun tó ṣe náà lè jẹ́ dáa ṣùgbọ́n gbogbo ohun tí ẹ̀dá bá ti ṣe ẹ̀dá ni sọ̀rọ̀ yẹn ti ẹ̀wà tọ́yì wọ́n ní mo sọ pé mo fẹ́ lọ bí mo sáfẹ́ dá mi nígbà tó o ti pe àwọn yẹn ní ẹrú sìn ọlọ́run ní tí wọ́n bá ti ṣe náà adéda tó dá wọn lọ́dọ̀ wọn náà ókè ọdún kan fàhálì ìfẹ́ lolùkọ́ bí ṣí múra ọdún ṣé mímọ wá ṣe ń tọkàn kọ tí ò bọ́ sí ìwà rádaràda ìwàkiwà sọgbà yẹn náà lérò kóòtù ẹlẹ́rọ ọ̀dà tó kú lò ha lè sẹ́yìn ọ̀gá ló ní gbogbo ọ̀rọ̀ ọ̀dà ọlọ́run sì lọ̀gá ìrọ̀ ọ̀dà wọn lọ́mọ sẹ́yìn ẹrú àti gbogbo tó bá ní olówó ẹ lónìí alẹ́ ìrọ̀ ọ̀dà tó kú lò ha lè sẹ́yìn irú ìrọ̀ ọ̀dà wọn kàwọn níyà ẹ̀ mọ́ gbọ́ yìí ìrọ̀ ọ̀dà tó ó ní láwọ lámìrì wákàlì ó yẹ kí kọ́ máa wà mẹ́ tọ́lọ́wọ́ bọ̀ ọba gba fẹ́ẹ́lì kan bí ìlérò wákàlì tó sì ṣẹlẹ̀ kí á nana kí sọ̀tà àbùkù ni yẹn subhanahu ayin yóò àwùjọ ọ̀dà àà mímọ ní fọlọ gbogbo tó ṣe pé ìparun gbogbo wọn tí wọn jẹ nǹkan kò lè kọlọ lágara sáà jọ mi tó bá rí bẹ́ẹ̀ ká sọ yí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú mílíkù ọlọ́run tọ́lọ́wọ́n ọmọ ọba tó láre gan wá mọ̀ sí àfiwéra wa ni àfọlọ́run bá wé àwa èèyàn ni tọ́lá wa ni nǹkan máa ń ṣẹlẹ̀ nínú ìjọba wa káàdì ṣe kéde o káàdì mọ̀ sí. وهذه الإرادة التي ذكرها أبو الخطاب في السؤال هي الإرادة الكونية alikọdariyatu alikọlikiya èmi mo fi alikọlikiya sí lórí mi mo sọ fún atẹlẹ lali ìrọ̀dà alikawuniya asharaiya kìí ṣe ìrọ̀dà asharaiya alamriya sálà o so pẹ̀lú gbọ́lọ́n ibi tọrọ ṣe ibi tọ́ parí tọ́lá kí n tọrọ yẹn parí sí mi àwọn anáka tẹ̀síwájú pẹ̀lú wa kullu shay'in عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير طيب إواجه قال سبيايا ليس كمثله شيء وسيك كان tó dàbí ọlọ́mọ̀mọ́ ọba tó dàbí ọba ọlọ́mọ̀mọ́ onírú mo sọ fún ayé pé káàkiri kí ni mo pè tó máa yẹ. ẹ dákun kí ni mo pè tó máa yẹ téèyàn ni mo sọ yín kó ń lọ mẹ́wọ̀n ni. tawkidi ni tawkidi laisa kamithlihi shay'un laisa laisa mith ah, lahu shay'un laisa mithlahu shay'un kò sí nǹkan kan tó dàbí Ọlọ́run kò sí nǹkan kan tó dàbí Ọlọ́run ọba tó láre ga lákì ntẹ́bi olùmọ̀yàtì ó sì pàtàkì Ọlọ́run bá ní pé láyé sá tàbí fìlìfì ṣẹyìn kò sí kankan tó dàbí ọlọ kò sọ wípé ènìyàn ò dàbí ọlọ alìjẹnu kò dàbí ọlọ ilé kò dàbí ọlọ ọkọ kò dàbí ọlọ síbẹ̀ náà ibẹ̀ kọ nítorí sọ ní pé lẹ́yìn sàkàmì fìlìfì ṣẹyìn kò sí kankan tó dàbí irú ẹ tó dàbí ẹ sáà gbọ́ mi kò sí kankan tó dàbí rẹ tó dàbí ọlọ sẹ́wọ̀n kí náfíù yẹn ó nàfa rẹ̀ ìdìmọ̀ ńlá ni kò sí tàbí sí ìlú b sọláyé mi ti níbi mi máa ṣe tafsilu fi nafi ìbẹ̀rẹ̀ yẹn ti máa ṣàbíṣe ìbẹ̀rẹ̀ yẹn ti máa ń jáde kúrò nínú akéde àdìsínú ọjà máa ṣe é dán tí mo sọ yẹn yìí níbi mi máa ṣe tafsilu níbi nafi tó o bá sọ pé kò sí nítorí dàbí ọlọ́run mo rò bá láyé mi ti tó bá wá rí kankan tó lọ́wọ́ tó ní pé àkíní lọ́wọ́ ọlọ́run ọba dàbí èèyàn sọ kò lè lọ́wọ́ sọ ti ẹni sí tó o bá ti ń ṣe tafsilu fi nafi ó ó kò sí o ṣẹlẹ̀ yẹn mi ti yẹ ètò ntọ́lọ́ ọ̀bọ̀ ọba tó láàrin ká tó ṣe ìtura kẹ fún ara rẹ̀ ó sì náà fi ẹ̀ ìyáná kàfà sọ́lítà fi nafi ṣẹlẹ̀ yẹn mi ti yẹ sọ madhabu al-sunna wal jama'a ni al-ijmalu fi nafi wa tafsilu fi ìtura tọ́ba wa fi ṣe ìtura ọwọ́ àmà ṣètò sí i ọwọ́ àmà wá inú tọ́nà fi ròyìn ara rẹ̀ tó fi rìn rẹ̀ fún ara rẹ̀ káàkiri méjì sẹ́yọ́ kankan sí méjì kìí sọgọ́rùn tafsir ni. mo rò bá adó nǹkan tí mò ń sọ yìí ìyẹn ló fà á tó fi jẹ́ kí nígbà tó fẹ́ ṣe isbat kọ̀dá kọ̀ǹkan ẹyọ kan ó ní wàhúwá àsẹ̀mí ẹwú àlùbáṣe ẹ̀rí kó ti ṣe tafsir ó ní pé ń ṣì ń gbọ́ràn bẹ́ẹ̀ ni ríran sálàyé mi ti sẹ́ńpé kì í ṣe ẹyọ kan ló sọ. هذا تفصيل فالتفصيل في فون كسيوي بالإثبات يا الله الله بعثوا على قولنا المحيي على المميت المميت ولا الواحد صلاة يمتي وكن الرازق صلاة يمتي ولا المميت محيي بقى بان بان له سما كده دوية إثبات أما تفصيل به تفصيل طبعا سمعنا يوصل بتوبة torí kí tafsir rẹ tó bá ti jáde kú ọ̀nà tí ó lọ ọlọ́run nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ó kò kẹ́ ẹ̀ lákò sáájú ọ̀gá tí mo ń sọ yìí. àádẹ́rì pọ́pọ́ tọ́lọ́wọ́ bọba tọ́lá àríkà tó fi ròyìn ara rẹ̀ síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ lọ́wọ́ àzọ́ni náà hàzà ìkùrán alájábá yìí lárọ̀ àyíta wò kọ́ṣẹ́ án mùtọ́sọ́dì àmì kọ́ṣẹ́ àti ìlàwà tó kẹlẹ̀ mùtánù ìlú àyè náà sí wàlúwàhùn lẹ́bi láàyè láhàyè láhùn. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم انتبهوا هو الله الذي لا إله إلا هو سيكون نفل لا إله إلا هو نفل هو عالم الغيب والشهادة كيف إثبات هو الرحمن الرحيم كيف هو الله الذي لا إله إلا هو نفل كنا سبحان الملك إثبات القدوس asalaam alimokumi alimahayi alaziz alijabaa alimutakab subhanallahi amalusi huwa alahu lẹbi la ilaha illa hu sẹgbẹ juma bi naa si. o sọ pé alifáàlì kò lè bá àlùkò ní sọgbọ lábòlì asimá sábì xulamu wàhùwà sẹ́yìn ẹ̀rọ adúlù tafsir níbi ìfúbàtì ṣùgbọ́n náfúyù bí ìsìbáàtú ṣe wá pọ̀ tó ń bẹ̀ o náfúyù ẹ̀yọ̀ kan náà ló taka rọrọ la ilaha illa huwa nìkan ní taka rọrọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òun náà ní ń para. sọmọdé àbá alẹ́sọ̀nà wà ìdààmú yà tó sì jẹ́ uslubu al-Qur'an òun ni al-ijma'u fi nafi. ìlọ́wọ́ akúbámu tẹ́sílà àti jàmíyà gbogbo nǹkan ní abẹ́rẹ́ nàpá fọlọ́ èmi ò lè dìde tẹ́ bá ti dákọ̀ sífà kan wọ́n sì náà fi ẹ̀ tẹ́ bá ti dákọ̀ sífà mi wọ́n sì náà fi ẹ̀ tọ́ nígbà bá wá sí náà fi gbogbo nǹkan tán ẹ padà sọ lọ́run ti dá tuntun òní níròyìn kankan sálàyé mi ti òní níròyìn kankan ṣùgbọ́n mọ́tò àbọ̀ alìsọ́nà ọ̀jàmọ́ a torí lójú ọláìsà kàmíìsì lè ṣe iṣẹ́ ìwòyìn onígbọ̀ yé tí ọ̀bà gbọ́rọ̀ náà fi àti ìṣẹ̀bà tó yé mo rò pé ọ̀rọ̀ mi yẹn ó wa sọ́tà bá fẹ́ ṣe náà fún fọlọ a sì ná fún mi yẹn ìjìmọ àlà lánàá fásitì sára yìí ọlọ́wọ́n bọ̀ ọ̀jọ́ nìkan kan nù ẹ̀dá yìí òkè nígbà tó wá lọ́wọ́n bọ̀ ọ̀jọ́ nìkan kan nù ẹ̀dá ẹ̀dá wa ń yàn yìí yìí náà a wà lọ pé rárá yà lọ bí báàbù ìtìbátù wa yà lọ wà máa káwọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ fúnra rà rẹ̀ tírú ẹ̀ bá wà lára ẹ̀dá a ní wípé ọlọ́run náà yàn ṣùgbọ́n yìí náà rẹ̀ ọ yàtọ̀ sí ẹ̀dá kìí ṣe báàbù náà fún ní fi àmàlà rẹ̀ torí yẹn ó kò sí ìwọ náà ó kò sí ọ̀dà ara wọn ara wọn tọ̀ ẹ̀yẹ lọ ṣé kí ni yẹn yé wa báyẹn sóyè sáà mà tún wà náà fún àti ìfọwà ibi tí wàá láwà kò sí wàá láwà tó náà fún yóò ní negation àbí ìfọwàtò ní affirmation so mo ti sọ náà ń jẹ́ òní àlàyé eléyìí mi kàn máa máa ti mú wa ni wàá gbọ́dọ̀ mú wákàtó kúrò ń bí tọrọ ọ̀rọ̀ tá a fẹ́ mọ sọ lẹ́yìn ilé ọ̀rọ̀ padà sára ẹ̀mí tiẹ̀ sọ á ti padà débi àwọn ọ̀rọ̀ míì tó ní í ṣe pẹ̀lú sifat ṣùgbọ́n àkọ́kọ́ kú ń bẹ báyìí náà mo rò máa dọ́ mi yé sọyìn láyé sátani lè yé sọyìn sọ àwọn tẹ́sí lọ sọ pé kò sí ní tọ́ dàbí ọ̀rọ̀ tí ìkẹ́kọ̀ọ́ bá ti dàbí rẹ̀ gbogbo ntọ́ bá lọ́wọ́ ò lè dàbí rẹ̀ kò lọ́wọ́ tí ìkẹ́kọ̀ọ́ bá ti dàbí rẹ̀ gbogbo ntọ́ bá lójú kò lè dàbí rẹ̀ kó sọ ríran sọ́ra yẹn mi tiri tọ́ba aṣọ fún yín pé ọ̀dà òkè ṣé ọlọ́run ọba ò ríran wọ́n ní wọ́n sọ pé kò ríran má ní ríran sọ́ra yẹn mi tiri ṣùgbọ́n wọ́n á ní pé wọ́n sọ pé kò ní òkè tó bá ti sọ pé ó ríran ajá yín kó àti yẹn ti dàbá kan náà kò ríran sọ́ra yẹn mi tiri tọ́ba sọ pé ọlọ́wọ́ owó ni kò lọ́wọ́ torí pé tó ti lọ́wọ́ ó ti jò yẹn. tẹ sọ wípé ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó ní mà èèyàn náà máa ní mà àti èèyàn ti di kankan náà sọ pé ó ní mà kò ní mà sọ wípé ó da òkè nígbà wá ní ọ̀rọ̀ ọwọ́ tó sọ ń pa ara rẹ̀ ńkọ́ ní ní sọ mo rò pálá yẹ mi ti òkè nígbà wá ní kò mo rò pé à mi wọ́n ní ọ̀dà ìkẹyìn ìkẹyìn làwọn ẹ̀dá fi wá ń kẹ́ra wọn láàrin ara wọn kì í ṣe kó ń gàgán kẹ́yìn ẹni kankan ìkẹ́ táwọn èèyàn ń kẹ́ra wọn láàrin ara wọn ní rìfáàsì kì í ṣe kó ń gàgán kẹ́yìn <laughs> àwọn àṣàyẹ̀rọ̀ sọ ní rárá ìkẹyìn ẹ má ṣe mistake ẹni ọba fẹ́ kẹ́ ẹ̀yàn yọ̀rọ̀ fún un tó fẹ́ kẹ́ àjẹ́ wípé lásìkò ìgbà tọ́lọ́run bá ń kẹ́ẹ̀dá yẹn ọlọ́run ti rọ̀ dà rárá ìṣàánú ni wọlé náà ń ṣe dẹ̀ra dì. sáà ń dọ́mi yé tó kò sí ń tọ́fà dodo sọkúsọ yẹn ju àtẹ̀wòsílò fìnnáfì lọ. tọ́ba ti fẹ́ fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ níbi ṣe náfìlú kankan fọ́lọ́ ọ̀nà fáwọn tó ṣe ìfúnpá tó yẹ fún rẹ̀ ó sì dára àwọn tọ̀hún ọ dára àwọn o àwọn àtọ ìyẹn láti wá rí pé ọ pàtàkì ká gbìyànjú láti mọ àwọn nǹkan tó lọ́n fi rinlẹ̀ fúnra rẹ̀ dáadáa ká má kó sínú ṣíṣe náà fúlẹ̀ mọ̀rọ̀kọ́lá yìí ti àwọn tó lọ́wọ́ bá fi ròyìn tó fi ròyìn ara rẹ̀ tó fi rinlẹ̀ fúnra rẹ̀ àbùkátà síkásí kí ni ó ká mọ̀ wọn dáadáa káwa náà má kó sínú tí àwọn tọ̀kún ṣe kí ni ó kí wọ́n kó sí ọlọ́run ní jẹ́mi àti yín ọlọ́run ní jẹ́ aṣọ rẹ̀ yóò sì fura sí kòǹgẹ́ dáadáa hàlà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi ọwọ́ rẹ̀ tó níbi. èmi èjì ẹ̀ta ẹ̀rin àrùn ọ̀yà wọ́n á mú wọn fún àwọn ọ̀rọ̀ fún ok ok ok installment installment kò bá Islam ó ti ju méje lọ méje ti tó. installment kò bá Islam tó bá ti jẹ́ wípé yóò attract ziyada tí o bá ní attract ziyada àlékún kò sí wàhálà lápẹjù ẹ̀ tíra yìí ni iye tí wọ́n ń ta lórí igba five hundred ah tíra yìí mo sì fẹ́ ra owó mi o ẹ ń kó wá five hundred ní ìwà lówó lọ́wọ́ báyìí ṣé mo lè máa san díẹ̀ díẹ̀ sí wàhálà èlé lọ́wọ́ san báyìí náà ní san two hundred tó bá di parí sùn ní ìwé eh, two hundred tó bá di tó tẹ̀lé fún náírà kúrò ara two hundred ló mọ̀ wá six hundred bọ́ bá sanwó nìyí ìyẹn náà ń pè ní rìbá nasi'a rìbá al-ajal rìbá tó ṣe wípé ń tó fa àlékún yẹn àsìkò ló fà á tó dáa kó bá sàlámù mo rò fara yẹn lòdì ìyá yẹn ṣùgbọ́n gbajúmọ̀ láwùjọ wa ẹ̀kọ́ náà wọ́n á tó wáyé ìtàn lẹ́sàbẹ̀ sọ báyìí ẹ máa sọ báyìí sọ. ẹ máa sọ̀rọ̀ yín lọ. pé àtẹni tó ń ọ̀rọ̀ yóò yé mi o kò yé mi ẹ tún wọ̀rọ̀ yẹn béèrè. abẹ́ kí irun mọ́ṣáláṣí irun jama náà ẹ wá kó mọ́ṣáláṣí. ókè kó òun lè ṣe tí òjò lè ṣe ilé ṣe kálukú àgbálẹ̀ ẹ̀ lọ. àtẹ̀bá ti láníyàn tó rò jàmọ́ ẹlẹ́fẹ́ kí ọlọ́run fún yín ládàá ọlọ́run fún yín ládàá náà. Báwo. معتقدين بتوفيق الله نعم Ben. Ben. ok ah obviously نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد كلا شيء تاني سين قاعد باب ملي بين كلا شيء كسرة شيء شيء عمل ولا مش عمل أي شيء شيء عمل kò tí ì jẹ́ yín mùsùlùmí amẹ́rìkà téèyàn bá sọ̀rọ̀ ó ti ṣe nǹkan amọ̀lẹ̀ àbí ò ṣe nǹkan ẹ tó bá ti sọ̀rọ̀ ti ṣe nǹkan fanakóòlù iṣẹ́ ti wà ń bẹ̀ sóti yé kò sì jẹ́ ẹ̀mí rẹ̀ bọ́sẹ̀ tí aláwọ̀ yìí. Now, okay ẹsẹ̀ ìlú àwọn lókè ẹni o mọ̀ pé sáfà aláwọ̀ kọ́ yẹn kó tó ti lò náà tó wá dúró ti lò ó tó rí ẹlẹ́gẹ̀dẹ̀ dẹ́tà gbà tó wá padà rí pé sáfà ẹlẹ́gẹ̀dẹ̀ ti gbèrè aláwọ̀ kọ́ yẹn kó ti lò ó wá yìí lọ ní kòtò wa so ìgbà tí tán bóòlì téèyàn náà sì ń kírun lọ́wọ́ bóòlì yẹn ṣe rí ẹ̀fọ́ wà lẹ́yìn èèyàn ń bọ̀ lẹ́yìn téèyàn ní òkè òkè ẹ̀fọ́ rọ̀ yín délẹ̀ òkè òkè ilẹ̀ yẹn fẹ́ tágẹ́tì téèyàn ló ń bá lọ bẹ̀ kò sí wàhálà kò sí wàhálà ọ̀yà. àwọn aláka yẹn lọ tó bá yẹ kó bá kúrò níbi tó wà yẹn ó sì rè é bọ́ bá kọjú sí ìdàgbà tí èrò wa bá nílẹ̀ wá níbi ìgbà tó ti lè kọjú sí ìdíjọ́ yẹn ti kígbà yẹn ìgbè ní láka yẹn ti lè padà bọ́ mọ́ ní ìgbè yẹn dá ọba nígbà ọlọ́run gbà lọ́wọ́ wa kó sáà tó fẹ́ ní ọ̀nà. ṣé ẹni ọ̀rọ̀ yẹn ó wọnú ara wọn ẹni tó mú fún kúrò níbi tó wà tó rìn lọ bòmí àlè sọ yín kò wù ú ṣebí kò kọ̀yìn sí kíbla àbọ̀ mẹ́gbẹ́ lọ sọ mẹ́gbẹ́ lọ. ayẹ yẹ ti bẹ n tẹ ìgbà tó yẹ kó kọjú pátápátá nǹkan yẹn kọjú pátápátá àbá sọ wípé ó sì lè ní o ìgbà tó ti wá kọjú pátápátá ó ti bẹ n Ah, ẹ̀mí ẹ̀mí ọ̀sìn bẹ̀ nígbà wọn bẹ́ẹ̀ tọ̀.

ká gbìyànjú ká sọ mẹ àwọn àlàyé tó wá sọ ń bò mí ká fọgbọ́n jọ yẹn wọn tí n bá rí wípé kò ní í da nǹkan rú tó bá ti kí nígbà tó à ń ṣàlàyé lọ yíyé wa díẹ̀ díẹ̀ sẹ́ni tá a bá ti wá sọ tán ìgbà yẹn tó béèrè béèrè ṣàlàyé tí ó súnmọ́ pẹ́yẹ pé yóò ti yé yín dáadáa gan ju kẹ́ béèrè béèrè yẹn lọ ìjà ṣe báyìí yóò bẹ̀ tán ọlọ́run wà lọ. Muhammad al-awwal naam bẹ́ẹ̀ tẹ́ làwọn èèyàn muhammadu alawali wa muhammadu alafani alawali làwọn èèyàn bẹ́ẹ̀ sọ ọmọ wọn wà fún muhammadu sọ awali lọ́jọ́ wọn sọ ọmọ yẹn ó kọ́ táwọn èèyàn máa fi muhammadu sí ọ̀pọ̀ lára ẹ̀mí tó tẹ́ bá ti sọ ọ̀pọ̀ kan àwọn èèyàn kan fi muhammadu rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́mí gan bó ṣe wà ẹ̀yàn máa fi muhammadu habibullah muhammadu sadiq gan hàn lọ àyè muhammadu àwọn yẹn ọkàn mi rọ lẹ́gbẹ̀ẹ́ náà ni muhammadu saheed hàn àwọn yẹn ọkàn gba muhammadu sí lẹ́gbẹ̀ẹ́ náà ni hmm? so tó bá rí bẹ́ẹ̀ awa ni wọn fẹ́ sọmọ kọká má sọmọ ní awwal tọrọ lọmọ bá ní awwal ìyẹn wàá yẹ sọmọ ní abudu awwal ìyẹn kọrẹ ṣùgbọ́n muhammadu awwal ah yọ bẹ n tẹ yẹ o torí pé anabi wa muhammadu lọ padà dé òní àbẹ lómi so.

ìgbà tí yẹn bá ń sọ̀rọ̀ tó màmí tó ń pariwo ọlọ́mọdé yẹn ọlọ́gbọ́ kò kú ọmọ wa ni wọn wọn kọ́ra wọn sọ bẹ́ẹ̀ fún wa nínú kíni ìgbọ́kújọ ló sì lọ gbọ́ ọlọ́wọ́ sàdùn wa dáa ọ̀ya ẹ béèrè. láti máa fi ó sọ ọmọ ju Muhammad ẹ̀yọ̀kan ah. wá bẹ́ẹ̀ máa ní kí n ṣe ìṣẹ̀lẹ̀ àwọn àti ìdára. kan ló ṣe bẹ́ẹ̀ àbí kálí nìkan fẹ́ ṣe bẹ́ẹ̀ ok Muhammad number one Muhammad number two Muhammad number three ní ọ̀wá sóòtú sí àwọn sálàkù sálà yẹn mi ti wà lọ ọ yẹn fi ti báyìí àwọn sálàkù ọlọ́run bó sálọ náà wàá nù wàá sọ. ọ̀dà àsìkò àgbà. so hadith kan sọ wípé ẹ má máa bú gbà nítorí pé ọlọ́run ọba ọba tó la rẹ̀ ga ní ìgbà kìí ṣe wípé torí pọ́lọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní ìgbà òun ló dágbà sálàyé mi ti ẹni tí bá ti wá ń bú ìgbà yẹn ó ti ń bú ọlọ́run tó dá sálàyé mi fi àwọn tá a gbọ́dọ̀ máa bú wọ́pọ̀ kódà a gbọ́dọ̀ fẹ́ bú yàn káfojú rẹ̀ bú wàlá àtàlórí bíi lọ́jì ha wàlá àtúkọ̀ bìrẹ̀ torí sóra tó ń bú yẹn sóra tó lọ dà sí wọlé dà nke ẹ ẹ wo bó ṣe bí yàn mọ̀ yàn mọ̀ ẹnìkan tí ló bá ṣe bá ń bú wa ojú la bí máa bí bú yàn ó dẹ̀ lè wò ó sára yìí ti èèyàn gbọ́dọ̀ nàyàn lórí gbọ́dọ̀ ẹjẹ máa fún yàn gbàtí ó sì máa bọyá pé ẹ dá yẹn ó ti ju ni ẹ dá tẹbi fún lọ bẹ́ẹ̀ ni ìlọrin anábì pọ náà yìí lẹsìn ni kò sí ní ọ sọ̀rọ̀ fa kó o níbi dídé láàtà tó rí lọ́wọ́ wọ́n sì ní ìfọ́tí ni àti bọ́jú fọ́ ń bọ́jú tọ́lọ́ tún sọ pé làkọ́dé kọ́lákọ́ náà lè sá náà fi sáré takọ̀wé tẹ̀pé mọ́ ọlọ́run ọba ló ń bù wọn ọlọ́run ló ní ọmọ ṣẹ̀ṣẹ̀ má fojú bú yẹn o ẹ̀wọ̀n bó ṣe dúdú fàmà fàájú ọ̀kájú òkun à ilé o wọ́n tó kú pàmí kọ́rọ̀ sí tí kọ́rọ̀ sí mọ̀ àbọ̀ kú pàmí dáyà má jọ má fojú bú yẹn o má sì nàyà lójú sára ibi tí bẹ́ẹ̀ náà ni àìsí wa bú u. torí pé ọlọ́run ọba ọba tó láàrin ga òun ló dá ìgbà yẹn ṣùgbọ́n kì í ṣe í ṣe pé ìgbà ọlọ́run a bá fẹ́ lọ tá a tú lásán fàyín náà lọ́wọ́ pé sọ abdul ọlọ́run ló ní ìgbà yẹn òun ló dàgbà sálàyé ti bíbú bíbú ẹ ní ẹ bá a ṣe wá bú àwọn nǹkan náà tí نعم نعم نعم kò yé ṣùgbọ́n ẹ àtẹ́jú ìjọ alákọ̀ọ́kọ́ àtijọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ lọ gbọ́ ìta àṣàlàyé jọ níbi tá a ti sọ àti sọ sẹ́yìn ẹ lọ gbọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá jọ tí ò bá wá yé yín kọ̀ọ̀kan wá bí ilé rẹ̀ tẹ ẹgbọ́ tí fìmọ̀ kó tọ́ lẹ gbọ́ tí ìbí ni mo ṣe wá sílẹ̀ mi ni wọ́n àṣàlàyé fún ṣé bèrè mi wà lóṣù náà não não Naam. Naam. Lọ. Hmm. ah se Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ẹni ó ní é ẹ̀dá ni ẹ̀dá lòun náà ẹ jẹ́ sáré sọ kankan bẹ̀ tó pàtàkì ṣé ẹ rí àwọn Mu'tazila ṣé ẹ mọ̀ pé àwọn ni wọ́n fi àjẹ́ Imam Ahmad síbẹ̀ mọ̀sá àwọn ni wọ́n ní ìgbà lásìkò yẹn àwọn ni ń darí so ara àkídà burúkú táwọn Mu'tazila wa ń gbé kiri wọ́n rí ẹni tó jọ lórí ìlú gbà náà wọ́n rí mú ara tí wọ́n ń gbé kiri ni wípé Al-Qur'an makhluq kọ́ wọ́n lè dá al sẹ́ni tí wọ́n máa lé òun ní pé ọlọ́run ọba yìí sọ̀rọ̀ tó ti yé sẹ́kù sípà lọ́rùn sí sọ̀rọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run yìí sọ̀rọ̀ wọ́n á ní ọlọ́run ọba dá ọ̀rọ̀ síbi kan ní jìbìrì wa ń lọ mọ̀ ní wa ń sọ̀rọ̀ ayé mi ti ní wa ń sọ tàbí kọ́ lọ́n já sí lọ́rùn sọ̀rọ̀ ayé mi ṣùgbọ́n kẹ́ ẹ lọ́dọ̀ wọn bá ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ti lánà lọ́dọ̀ wọn ni ìyẹn wọn wà ní pé Al-Qur'an kì í ṣe kàlámù lọ wọn ò ṣàlàyé mi ti ìyẹn ni ìmáàmù Ahmad takò ibi alukur'ani ṣẹ̀dá torí pé ni ó sọ kì í ṣe kí ni o ṣẹ̀dá tí wọ́n ti ń yà sí ìdáná lẹ́yìn sí ìgbà tí ọlọ́run alikẹ́lómi ò dé jọba tó wá yọ ìmáàmù Ahmad kúrò nínú ẹ̀wọ̀n sálàyé ìmáàmù Ahmad wa kọ̀m̀pẹ́ǹsì sálàyé mi ti tábàrà wa padà dọ́dọ̀ mùsùlùmí mo wá rí i pé wàhálà ti dé àwọn wàá fẹ́ jẹrú ìyá sí mọ́mú ahmed jẹ tí wọ́n bá ti wá gbá wọn mú ṣé ayé kùránì makhluq yóò ní láfúnfẹ́ yìí bẹ̀rẹ̀ kùránì makhluq láfúnfẹ́ yìí bẹ̀rẹ̀ kùránì makhluq wọ́n là bá sàlì tẹ̀jú sí ìbílẹ̀sì nítorí wọn láfúnfẹ́ yìí bẹ̀rẹ̀ kùránì makhluq ṣé àwọn mi gángan bá ń sọ̀rọ̀ èmi gángan makhluq kò ní mi tí n bá wá ń ka alukur'ani jáde ṣé n mò ń kà yẹn ṣé ẹ̀dá ni ntí mò ń ka ẹ̀ṣẹ̀ dá ṣùgbọ́n ohun mi tí mo fi ń kà èmi ti ń gbẹnu ẹ̀ jáde ẹ̀dá ni mi ṣe ẹ̀kọ́rọ̀ yẹn ti ní ìtumọ̀ méjì mo lọ kí ọlá fún mi lọ kọ̀ọ̀rọ̀ ààyè màkà lọ bí mo ṣe ń ka àlùkọ̀rọ̀ ààyè jáde yẹn ẹ̀dá ni tó túmọ̀ sí pé ntí mò ń ka ẹ̀dá ni tàbí ká sọ pé nígbà tó jẹ́ kébi tí mò ń sọ̀rọ̀ ẹ̀dá ni mí ẹ̀dá ni ohun mi ṣùgbọ́n tí ń bó ohun yẹn jáde kì í ìyẹn ni mọ́mú ahmed fi ní fatawa wa pé ẹni tó bá sọ pé láwùjọ ìlú Qur'an makhluk fáwọn jahmi jahmi ni sálàyé mi tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn afáwa tó lè pé ẹni tó bá sọ pé láwùjọ ìlú Qur'an makhluk fáwọn káfí kèfèrí ni torí wọn sá síbẹ̀ ni àwọn màtọ́sí là dọ́gba ni sálàyé mi tẹ́ ẹni tó wá lé ìmáàmù Bukhari kú wọn nínú ìsàbò torí ìmáàmù Bukhari sọ pé láwùjọ ìlú Qur'an makhluk sálàyé mi ti àwọn tí wọn wá mà tí wọn witness díẹ̀ àbí àṣẹkùbọ fìtínà tí mọmọ Ahmed fojú rí wọn ń bẹ ní ìlú nígbà tó sọ bẹ́ẹ̀ ọkàn ni wọn ni alhafiru agbọnlẹ sálàyé mi ti Muhammad bin Abdullah ìkànnà àfa ìbọn Bukhari sọtí Muhammad bin Abdullah àfa Bukhari ni tí Bukhari kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ ṣùgbọ́n àwọn ní ìlú tọba kọ bíi ara àwọn ọmọ kéwì Imam Ahmad ló sì wà ó ṣe ní kan lé Bukhari kò ní pélé ìhun mídíà ṣe é gbọ́ mi yé nítorí ojú méjì tí ọ̀rọ̀ yẹn ní ṣùgbọ́n àwọn afá àjùfẹ́ ni wọ́n Bukhari torí n tó ń gbà lérò ni pé èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀dá ni mí n tó bá jáde lẹ́nu mi ẹ̀dá ni ṣùgbọ́n mi kojú kejì lè wà ń bẹ̀ àwọn sì fitinẹ́ẹ̀sì díẹ̀ nínú fitinà yẹn ló fi wọ́n pé ṣé ẹ̀ṣẹ̀ máa kóòdù wọ́n lórí ẹ̀ lé bọ́ǹdù o ìlà fi gbọ́dọ̀ gbọ́ àbílà àrísúná ìjàmá ayé dáadáa àti irú àwọn àlìfáàdù wo láàfin máa àbárọ̀ àlìdí wà á ní sàríyà sọ́tìyẹ ẹ̀sìn ní àwọn gbólóhùn tiẹ̀ ìlà fi àwọn tá a jọ máa kẹ́kọ̀ọ́ tá a sì ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láàfin gbọ́dọ̀ yàtọ̀ sáwọn èèyàn tó wà láwùjọ ṣàlàyé mi tiẹ̀ àwa náà gbọ́dọ̀ máa lọ sọ́jà kan ní pé ayọ̀ rẹ̀ sájẹ́ wa àjẹ ọ̀tá gbogbo àwọn ọ̀rọ̀ burúkú báyìí àjọ̀dọ̀ ọmọ bí ó ṣe kú ẹlẹ́nu wa a orí ẹ̀ lọ yọ gbogbo àwọn nǹkan bá ń dákújákú ẹ ọlọ́run bá kó sínú ni àtàwọn àìfáàzù mi mọ́kàn fún àwọn yẹn ṣàpèjúwe ni o ọlọ́run bó kún wa lọ ìbéèrè mi wà ní oṣù subhanahu wa rahmatulahi sallallahu alayhi wa sallam.